الحمد لله وصلى الله وسلم وبارك على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقف إليه تدافع الله الله alhamdulillah. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. إذا أصبحت بالخيرات قل قل tọ́lọ́n bá ní kó jí pẹ̀lú dáadáa níjọ́ kan kúlìkúlì ó rò pé kúlìkúlì ló sọ ni o máa sọ tí kò wíre. ìbáṣbà tàbí lẹ́kọ̀ọ́ ti kúlìkúlì. wọ́n tí kò sọ́ngbà tó bá ti ń jí lójoojúmọ́ náà rẹ̀ o. ìka ó ní hamuda sàn mahamuda. ìrọ̀bìlẹ̀ ká ó ní hamuda sàn mahamuda. alájọ́ tọ́lọ̀ bá ní ojú sáyé ọ̀rọ̀ tí kò jẹ́ kó tẹnu rẹ̀ jáde rẹ̀ o. hamuda ma mahamuda. sọ pé ọlọ́mọdúpẹ́ ọlọ́mọdúpẹ́ o. hamuda sàn mahamuda.

ثم حمدا ọlọ́run adúpẹ́ ah, fún ẹ tó jí wa sáyé o. aláàtàkì fúrí di rọ́hámàtì láǹtàrọ́ ha. Ah. malin kúdífàná àlọ́hì wírídà bí malin kúdífàná àlọ́hì fana ṣé ló wá sí rìn. aláàtàkì fúrí. Ah, ọlọ́run nífa rẹ̀ ṣí ẹ o. àmín. àti mínà àti gbogbo olólùfẹ́ wa o. àmín. ẹlòmíín sọ pé àwa táàkì ń ṣe olólùfẹ́ yín kọ́ kí la ṣe fún ẹ tó ń bọ̀ bá wa ṣọ̀tá kílẹ̀ ṣe ta ṣe kílẹ̀ ṣe wa nígbà tó rí sáà ń ṣàdúrà fún olólùfẹ́ wa ó wá ń wọ́n náà kó gbórí wọlé sábẹ́ àdúrà yẹn ìwọ́dẹ̀ ń bá wa ṣọ̀tá kí la ṣe fún ẹ ó fàlá tẹ́kfùr fàlá tẹ́kfùr bí rahmatí láhùn ìtàrọ́ ha Mo sọ fún ẹ lónìí pé má ṣàìmọ̀ oore sófin ìsìnkẹ́ ọlọ́run tó ṣe fún ẹ o. Àwọn ọ̀kẹ́tọ́ lọ fún èmi àti ẹ lè fowó rà á. Láǹtàrọ̀ ha. Èló fẹ́ fi rà kí ọlọ́run ṣọ́mọ tá a bí la lówó àtẹ̀rà ni. láǹtàrọ̀ ha bì máa lè. àbálàfíà ara wa la lákàpá àtẹ̀rà ni. láǹtàrọ̀ ha bì máa lè. àbí bá a ṣe ń lanu tọrọ dẹ ń jáde tá a dẹ ń rí sọ yìí la lówó àtẹ̀rà ọ̀rọ̀ ń bìkan ni. láǹtàrọ̀ ha bì máa lè. àkínní kan náà tó jẹ́ pé a ní kápá tá a lè ra fúnra wa kò sí. Nínú àwọn kẹta lọ fún wa yìí. Bìmáàlì ní Hùsànà Allahi wérida. Bìmáàlì ní Hùsànà Allahi wérida. Torí ẹ̀bí mo ṣe sọ fún ẹ lónìí, Hùsànà Allahi wérida. Tètè ya mú ìmáṣẹ́yìn Ọlọ́run sọ di tó sọ di tó ń ṣe ní gbogbo ìgbà lóòrèkóòrè bàjẹ́ ó jáǹgbà kankan o ẹlẹ́mẹ́sọ pé wọ́n ní kí n tún máa lọ ṣe wírìdì rárá o wá àwa ò introduce bídíà fún ẹ̀ abadan. kò ní bàná lọ ìwérí dá. ẹ̀rọ ni mo gbọ́njọ́ onínà tó sọ pé kí n tún máa ṣe lázìmí rárá o wá lázìmí tá à ń sọ ní irun ọ̀rọ̀ yan àwọn tó jẹ́ dandan lé ní lórí ni lázìm wájib gbọ́wà yìí àwọ̀ kí à ní ẹ̀fà láyé introduce bídíà lọ́kàlíkẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sábà tó bá ti gbọ́ kẹ́lìmọ̀ nọ́kìlù lẹ́nu wa tó wá jọ nọ́kàlì nínú tó ń gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó wá látọ̀dọ̀ látòjíṣẹ́ rẹ̀ kì í ṣàwọn abi à ń dà kọ áwò áwò áwò áwò àbí oní azara ìlú kíní kan ìlú ìlú ìlú òyìn kọ́ o gbọ́ wáyé o ń ti ṣàlàyé tí o bá ti yẹ yín sá àtẹ̀yìn náà mà ẹ béèrè o wàláyà á explain ẹ̀rọ òdẹ̀ bà wá láti kojú ẹni tó bá fẹ́ ṣàtakò àṣebófin ọlọ́run sọ òun dẹ̀ fẹ́ darí àwọn èèyàn àwọ̀ nígbà fún un torí àkíra káàbọ̀ lónìí sórí ètò ètò yìí pé òdodo abiola wọn lẹ́ẹ̀kan sí fáwọn olùgbọ̀wé ètò yìí ọ̀rọ̀ wọn ọlọ́mọdé òdojúrú láéláé àìnílẹ̀ máa ṣe dáadáa báyìí mọ́ ọlọ́mọ fi ṣàgbákò fún wọn àkíra wa lẹ́ẹ̀kan sí ẹ̀rí pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ Ramadan wa máa ń dájì lọ ó máa kọjá àdàjì báyìí a máa ti bu àti ń bu bí ìdá méjì àti ń bu sẹ́yìn ní ìta ti ń palẹ̀mọ́ fún àǹtíkáàfù gbẹ̀yìn rọ ọlọ́run tẹ́ ń palẹ̀ máa ti ṣe antikaf ọlọ́run àbáwá ṣe ní rọrùn fún ní kálukú ọlọ́run níjà ṣàárẹ̀ nu o ó tọ́lọ́run bá ní kò lówó láti lọ ṣe ọmọrọ kó sí tó burú ń bẹ̀ ó da púpọ̀ lára tó fi ń da náà nìyẹn tọ́lọ́run bá fún yàn nígbà láyé àti ṣe láyé wàláhì da gan ọlọ́run ṣe ń rọrùn fún ní kálukú a ń bẹ́lọ̀ rísíkù halal kọ́lọ̀n kó ṣe fún kálukú wa ọlọ́àjọ kan tọ́lọ́n lónìí a ń tẹ̀síwájú mítà bá dánilẹ́kọ̀ọ́ wa dé wọ́n náà tí ó wà ń lé tó lọ sí ọmọrọ tó dẹ̀ràn àyàn lọ ni pé nínú àwọn àǹfààní eléyìí tí wọ́n náà lè ṣe wọ́n ni pé wọ́n náà lè lo àǹfààní àwọn tó fẹ́ wà nínú hintikaf ó lè lò ó kó máa gbé nǹkan lọ fún àwọn nínú hintikaf

àwọn ọ̀rọ̀ fúd máa tún dì fáwọn èèyàn tún gbé dání lọlé àwọn náà máa ṣe irú ẹ̀ tọ́lọ́ bá ní kó ṣẹ́kù ńlẹ̀ ẹ jẹ́ ṣe dáadáa ẹ mọ̀ pé tá bára sọ kẹ́yìn lánàá náà ní kánná kánná tábà lè máa ná yìí wàláyà ara tu aráàlú gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan complain gọ́ọ̀mẹ́ntì kíní kan mélòó níjọba fẹ́ ṣe kọ́dà ẹ̀ta rẹ̀ fi ránṣẹ́ látòkè sọ́pọ̀lọpọ̀ àwọn olórí stéètì káàkiri mélòó nínú wọn ló ná mọ̀ tí wọ́n ná dáadáa yẹn àwọn tó kù kọ́ báwọn àwọn ṣe ṣe tiwọn the fashion pọ̀ kíníyàn wá kárí ẹ̀kọ́ kárí ìtọ́tù fi rẹ̀ náà ládìgbò iṣẹ́ iná fi jíṣẹ́ ni gbàtán tẹ̀ fi tán fún jẹ́ ràn mọ́ mú mi tó tún ta tó náà wá ń bú àwọn olóṣèlú ṣẹ́nu tiẹ̀ gbà ẹnu ẹ̀dẹ̀gbà ẹlẹ́nu tiẹ̀ ìwọ brothers àwọn sọ pé mọ́mù sí yẹ kí wọ́n ti fìfọ́ ti gbé kúrò lórí mímbàrí àkọsọ̀kọ́ ṣe Islam dẹ̀ kọ wa Islam kọ wa lélẹ́yìn ẹni tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n láì inú ń bí àwọn èèyàn sí ẹ̀ ọmọ tó ń wọlé wọ́n dẹ̀ rí pé kíní yẹ̀ ò jáde àwọn rí pé kò jáde pàtó bá tẹ̀ wá fẹ́ jáde kò dọ́dọ̀ àwọn táwọn wà tó sí níbo ló wá ń gbà níbo ló ń kó gbà tó bá àwọn tó ń bú yẹn ṣe ń ṣe tiwọn tó fi lẹ́tọ̀ọ́ sí èébú nìwọ náà ṣe lẹ́tọ̀ọ́ sí èébú ayé kan ń wù ẹ́ ọkọ̀ dáṣẹ́ lára ní pítọ̀ ẹ̀ àwọn àfà ká má lọ fẹnu kọ lára wọn o láyé ṣe ń wù ẹ́ nà ìwọ náà mọ̀ kí ló ń ṣe ẹ́ ó tètè change ṣètò rí táìtù tí wọ́n fún ẹ náà ló ń jọ ẹ lójú ló fi wá rò pé kò sẹ́ni tó fẹ́ mú ẹ ẹni sọ pé ìmúgbà tó ń tẹ̀ ti dìmọ́mù kò sọ tó fẹ́ mọ̀ ń lè máa mú lòun ṣe lè máa mú ni wọ́n jẹ́ àbí ìmọ́mù ìwọ rẹ̀ mọ́ o. kọ̀lílá iná dáwọ́ látàkùn mùsàtẹ́ fúnná. gbogbo oríṣiríṣi táàtì ló máa ń fún ní kálukú èmi ò fẹ́ máa ká ní ẹmọ̀ pó pọ̀ rẹpẹtẹ lóríṣiríṣi táàtì ló ní kálukú máa ń pè mọ́ ọ̀mọ̀ ní mùsùlùmí dárúkọ o. ẹmọ̀ pé ṣéèkù náà wà nílẹ̀ táwọn kan ń jẹ. ẹmọ̀ pé mufti wà nílẹ̀ táwọn kan jẹ. kọ̀lílá. wà nílẹ̀ táwọn kan jẹ. kọ̀lílá. wà nílẹ̀ táwọn kan ah, kan jẹ. àmì oyè oyè oríṣiríṣi ẹ̀dẹ́ èèyàn kó ní táìtì púpọ̀. ìnàdà ọlátà kan mọ̀sàdà fún náà. kọ́nà tó wá fẹ́ introduce rẹ̀ á ní am um, sọ́sọ́ akọ́kọ́ fi táìtì yẹn síwájú <laughs> tẹ́ bá pè sínú máàkì tẹ́ kí bá tẹ́ bá fẹ́ wá fi kún báyìí inú máa bí gan ni. <laughs> aláàkọ ẹ̀dẹ́ èèyàn ààrẹ̀dàgbàrà gan. ẹ kódà gbogbo omi tó bá ti dé ni àbíkan sọ àbíkọ́ tó pé ọba ní kí n sọ fún ẹni sà wọ́n ní kí n sọ fún ẹni náà ni màá wípé dáwọ́là yẹn àsìkò ìyẹn ó máa tó tán ó máa tó tán àjẹ́bẹ́ ah, náà lẹ́ ti dàgbà yìí <laughs> abẹ́ ìfura ní fàkọ́rí. Ee, mo ń bèèrè lọ́wọ́ ẹni gbogbo àwọn onífàárí àná ṣé wọ́n kù láyé lónìí. Tàfákàrí àyìnà dáúlá tún sàbí kíínà. Já bèèrè lọ́wọ́ ara wa pé àwọn tí wọ́n ti eré kọjá lọ. Tàfákàrí àyìnà dáúlá tún sàbí kíínà. Ìbáyé ilé mi àti ẹ̀nà jọ ọ̀tá rí àwọn ààrẹ orílẹ̀-èdè ààrẹ orílẹ̀-èdè káàkiri tí wọ́n rì wọ́n mọ́lẹ̀ lójú wa. Àyìnà dáúlá tún sàbí kíínà. Àṣà rí àwọn gómìnà oríṣiríṣi míì ti kú. Àyìnà dáúlá tún sàbí A àkàìmọ̀ iye àwọn ọba mìíràn tí wọ́n ti kú ìmí ìgbọ́n kú sáájú tọ́nú orí adé kì sunta, sùn ta àjọlẹ́lòmí kú sí kò kú sílé. àfi bà wọ́n jà àdẹ̀fi bùn wọ́n á kàn fi ń sọ ni pé alọ́lọ́run sẹ́ni kì í kú. àwọn ìmọ̀ọ́mù nǹkan tí ti lọ rẹpẹtẹ. olùmú la fi darí líbà wá rè é. àwọn kan náà máa ju ẹran sínú ọwọ́ àwọn yẹn dà lónìí. àkọlọmọmọ gbogbo wọn. làbí darí líbà wá rí. ọlá ìwọ́n ti wọlé lọ. àkọlọmọ làbí darí líbà wá rí. ọ̀nà wọn ti jìn àwọn àgbàlagbà ní tó bá rìn tó bá ń ra wọn ti dé ni wọn ti dọ́dọ̀ ọlọ́run rírà kẹ̀. dàrọ̀jú dàrọ̀jú kà máa dàrọ̀jà líkùrú nù wà gọ́lá ó. wọ́n ti lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. máa gọ̀ọ̀là ọmọ wálé máa rí òkè ìrọ̀mọ̀ ọ̀làdì. máa gàlà hàn. wálé máa rí òkè ìrọ̀mọ̀ ọ̀làdì. àwọn ẹni tí wọ́n ti lọ ìrìnàjò tí wọ́n rìn náà àti ẹ̀ ń bọ̀ wá kan afẹ́ akọ̀ kó kórìíra kú jù bẹ́ẹ̀ lọ wàá kú ó rí nǹkan kan ṣe sí yẹn gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bí àṣà àwọn ọ̀dọ́ á ní gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó máa lọ ìwọ́kẹ̀ wá kó gbogbo property wá ń ròyìn wá ní ó ti ra gbogbo àdúgbò wọn tán ṣé ròyìn a ní ó tún wá ní ó tún ní ibi báyìí ó tún ah, ten million naira lónà tẹ́lẹ̀mí tó bá jẹ́ ìjà náà ń ṣe empowerment fáwọn èèyàn ó ṣe dáadáa kan fáwọn èèyàn ó gba hundred million naira ó ná ten million naira ni ó tún ti dá àwọn kan dùgbìlẹ̀ àwọn ló gbà lọ́wọ́ ẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀ ló wá rọra fi kọ́nà yin fáwọn èèyàn nínú àwọn máa pariwo ṣé kíní kan ẹ̀ẹ́ ìmáàmù bàbá wa <laughs> ó dẹ̀ ń yẹn lórí irọ́ ẹ́ wọ́n yóò rí dúnà wọ́n yóò ṣe bọ́nà yóò mọ̀ dúbìmọ́ lámúyẹ́ fún àlù ó fẹ́ kọ́ máa pẹ́ ẹni kọ́ máa bàbá rẹ lórí tó ò ṣe tí wọ́n náà dẹ̀mọ́ pé ò ṣe kí là ń fi wàhálà takora àti láì kí là fi ṣe gánà ó lè nísìmì tí property bá pọ̀ tó o máa ná ọkàn tiẹ̀ náà lè balẹ̀ wọ́n náà wò pé bílẹ̀ ṣe ṣú ẹ títa òun wọlé bọ̀ báyìí lálẹ́ òun náà wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ ni pé ha àwọn tó ń bínú ọlá ẹ ni kò lè tó yẹn kò yẹ kó ẹ̀yin náà ń kọ́ pẹ̀lú gbogbo ipò tẹ́ ti dìmú lórílẹ̀-èdè yìí ẹ̀ tuntun bẹ́ẹ̀ lè ní kẹ́yán ọkàn yóò lè balẹ̀ báwo ló ṣe fẹ́ balẹ̀ torípé àwọn èèyàn ò dúnú lára yìí ọmọ pẹ́ kàn kọ́rọ̀ jọ ni ẹnu ò tó bẹ̀ kẹ́ ní kẹ́yán wàláì wọ́n lè lẹ́ èmi irú èmi àti sọ́sọ̀ bàbá sí ní sáwọ́ lè lẹ́yìn lóko tó dára gbẹ́sìn sí kémi kànrin kí n rìn láti lẹ́mẹ́ kí mi rìn lọ sí láfẹ́ ń wá kí n tún wá tírẹ́kì bọ̀ kẹ́ẹ̀nà wá tíráyẹ̀ kẹ́ẹ̀nà rìn látọ̀dọ̀ tí náà kẹ́ẹ̀nà kan tírẹ́kì lọ sáàdúgbò tó bá tún súnmọ́ yín kan káwọn yẹn wá mọ̀ pé lágbájá ló ń lọ yẹn o kíní kan àná ló ń lọ yẹn o <laughs> ẹ̀kọ́ máa rí pé ẹ̀kọ́ máa gbọ́ pàpàpà pàpàpà àwọn òkúta tó ń pàdé ní ẹ̀bá tí níbi ikùn yín níbi ẹsẹ̀ yín èmi ò bá àwọn lẹ̀kúta mọ́ nítorí èmi gbẹ́sìn yìí o

ẹ ò ní di ẹ ò ní ìdájọ́ pàápàá ẹ̀ẹ́n mo pò nǹkan àbí ṣé ká pé alámàdà kan bá fún ẹ ní àmì kan ó sì wá òkè bẹ́ẹ̀ wọ́n wà lè jóhun yẹn gbé wọ́n lè rí gbé gbogbo ẹni tí èèyàn bá ti ń di pé àfikọ́ṣà máa yọ́ nì àfikọ́ṣà kọ́ṣà máa ṣọ́ ẹlọ́tún kọ́ máa ṣọ́ ẹlọ́sìn yẹ wá ẹ̀wò hmm. ó náà ìsinmi jàre kò sí rọ́ńbẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ àwọn èèyàn ọmọ ṣe nílànà kó tó dáwọn àwọn kò yàn ọ́dà máa tó ti dà lónìí àwọn pé ah, àwọn èèyàn tó wọ́n ṣe máa wọ́n ní burúkú wà lọ́wọ́ ẹ̀ burúkú owó tí wọ́n náà mọ̀ kó wà lọ́wọ́ ẹ tó wà pé ìwọ nìkan kọ́ ló níyẹn ń tó sọ di burúkú nìyẹn ohun tó fà á tí wọ́n náà fi tó wọ́n rìn nírọ̀rùn nìyẹn àbí kí wọ́n náà wọ àwọn tó máa máa ṣọ ẹ níjọ́ ló wá fẹ́ ṣe lè dì níjọ́ ló fẹ́ ṣe ah! ọlọ́run bá Ọlọ́run nìkan lọ́bọ̀ ọlọ́rọ̀ ọba tó dẹ̀ tọ́ka máa dúpẹ́ fún gbogbo ìgbà síbi kọ́lékè jẹ̀dí ìdè. ọlọ́ni tó bá ń wò wọ́n lọ́ọ́ túbọ̀ tọ́lọ̀ ń sọ fún anáyà yìí. ọlọ́ni aláàlọ́hì bí àbí. ọlọ́ni ìyẹ́sà yóò fi híbi kan ọlọ́ni tó bá ń wò wọ́n lọ́hùn. ìyẹ́sà yóò fi híbi kan. wọ́n á dẹ̀ kó yín kúrò lórí ilẹ̀. wọ́yá síbi kọ́lékè jẹ̀dí. ní káyín fẹ́ lèmi rọ́pò yín. ìyàjá yóò ti ń ibè kan. ọlọ́run tó bá wọn ọlọ́run òun á gbọ́ lákúrò lọ́wọ́ yín. ìyàjá yóò ti ń ibè kan. ọlọ́run ní táàtì táyé fi ń pè tó fi ń jọyín lójú yẹn òun á dẹ̀ ọ̀rọ̀ yín lóye lójijì. ìyàjá yóò ti ń ibè kan. gbogbo ohun tó ọlọ́run bá kó tì í tó tó máa wá kó àwọn ẹni àwọn ẹlòmíì tó jẹ́ àwọn ẹ̀dá tí wọ́n gbádùn tí wọ́n dá tí wọ́n yanrantí táwọn èèyàn máa sọ pé ó yá àwọn ah, lẹ́yìnrà tó bá gbọ́gá mi kúrò lọ́fíìsì mi àwọn èèyàn máa sunkún lọ́fíìsì yẹn ni tó bá pòsò mi sọ́fíìsì bòmí àwọn èèyàn dẹ̀ máa jubilate ẹ máa pa ah, kí ló ṣẹlẹ̀ ṣọ́fikún sálárì yìí ni ah èyí tó ṣẹlẹ̀ sí wájú pé ó ju ẹ̀kúnwó lọ ọ̀gá tó gbé wá yẹn kò sọ́fíìsì tí wọ́n dé tí wọ́n ṣe dáadáa sáwọn èèyàn ah ṣẹ́rọ̀ ọ̀gá tí mi yẹn wait for your time ni káwọn èèyàn wá báyìí kan ṣe gbogbo ọjọ́ gbogbo irọ́ kódà anímọ̀ kan wá ń jọ kan tún gbé pákéjì wá fún wa ó di ó di tàwọn ọmọṣẹ́ di gbogbo everything ọ̀gá wọ́n tẹ̀ ti fún ọ̀gá ní two bags of rice o àwọn tàà jẹ́ staff tán fún ní àwọn bí mẹ́fà tàwọn lọ́fíìsì ọ̀gá wọ́n fún wa náà ní two bags wọ́n ní ká lọ pín wọ́n tẹ̀ fọ́gá lóòrò fún wọn gbogbo kí wọ́n tún fún envelope wọ́n kí ló ṣẹlẹ̀ ọ̀gá ti wà lọ́fíìsì ọ̀dẹ̀ ti pè ọ́dẹ̀ tí wọ́n dẹ̀ kó gbogbo títí wọn náà lọ ọ̀gá yìí sábà wá sọ̀kan kan gọ́sọ̀ pé wait for your time ẹ̀ẹ́n ọ̀gá ṣe táìmì tí náà náà ń lò ẹ̀ ń gbogbo ẹ̀ ló ń mọ̀ ń pa ẹ̀ kó ṣàbá àwọn ọmọ ṣe ṣìnà kó bá àwọn ìyàwó níyàwó ṣe ṣìnà wo ìyàwó níyàwó náà ní ìranù ni ẹ ṣọ́ọ̀ràn yàn ni tóun bá promise ẹ̀ ó dúró de promotion ọlọ́run tí wọ́n náà fi wá sọ rẹ̀ dìdàkudà báyìí ó dẹ̀ mọ́ tó ti fara ẹ̀ ṣe ọkọ̀ ẹ̀ ò dẹ̀ mọ́ òun náà dẹ̀ rò pé wà àti òun nìkan ni kò mọ̀ pé ní ìranù ni ẹ ó o ti gbé fún kọ́lígì ẹ̀. ìdá adìhàkà tí kà jàǹhàrù kún mú tàfà kìrán. Ah, ah, ó ga o. Wàmí ṣàánì tí ní kàtàkárì àwọn tàtàbọ̀ yàrá.

tàtàbájára. Ṣé wọ́n rí àṣírí kan mo wá tu fún ẹ lónìí mi ní kò sanwó ẹ̀? Fàmí iṣẹ́ á ní sílíkà jẹ́hẹ́rì. Àṣírí yẹn ni pé ṣe orí nínú tí ìgbà máa ń sábà ṣe fún yàn láyé. Ìgbà máa ń dì sí fìyàn ni o. Fàmí iṣẹ́ á ní sílíkà jẹ́hẹ́rì. Tàtàbájára. Ìgbà máa ń tọ̀yàn jẹ ni o. A ní kó máa ṣòdì lágbájá ó yá wo náà wẹ́ ẹni yẹn ti jù ẹ lọ ó ti wúyàwó náà sáré ìgbà máa ní kó máa kọ̀mpìtì pẹ̀lẹ́ tó jù ẹ lọ ní kó máa fi gagbága pẹ̀lú àwọn èèyàn kí wọ́n máa sáré ìyàrá láwọn ṣe ń tà ṣe rígbà fún akówọ̀ tílíkalẹ̀ ayé àmúnudà ha bẹ́ẹ̀ náà Allah bá ní ọjọ́ ayé, ọjọ́ ayé tẹ́rí ìyá. Kò lọ títí ìgbà ọlọ bí òréré, ọkọ̀ ilé ayé yóò tọrọ bí ọ̀pá àbọ̀n. Mi ṣàní sílíkà dáhìrì àǹtàtà bá ń jára. Tó bá fìsọ́dọ̀ ẹ lónìí, ìwọ náà jó fìsọ́dọ̀ ẹ lòmíì. ذوي العلياء والدهر واسقطت الله أكبر وكم من ذليل ضيرته مكبرا وكم من ذليل ضيرته مكبرا ó ní ká bóun tún ta kàrún tó fẹ́ gbọ́ yẹn náà kù. wàkán mi ń bẹ wílẹ̀ àlìyá ìhìn. ọ̀ ọ̀ ọ̀ ọ̀ àkàìmọye àwọn ẹ̀kan èèyàn lórí ilẹ̀ ayé ńgbà kan. wọ́n dàrú àsìkò tó ń. ìgbà yìí ti pa wọ́n lẹ́nu mọ́ pé wọ́kẹ́ wò sí ń bẹ̀ mọ́. Ṣé tọ́ bá kàrò ẹ̀ tọ́ bá kàrò kẹ̀lú mi ní ẹ̀mà gbáṣọ́ ó ṣe máa yẹn jì wà láyé. Allahu akbar. ti ṣẹlẹ́yà tó ti kàbùkù ńgbà kan tọ́wọ́ ti wá bá. Ilé ayé ti ṣe Wọ́n ká mí zẹ̀lí ilé ìsọ́yà wá sí ọmọ kí كبرا وكم من ذليل صيرته مكرما Àkàìmọ́ yẹlẹ̀ ní ìkẹrẹ rí tí ó pé èèyàn yẹpẹrẹ nígbà kan. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí, Ọlọ́run ti lo ìgbà lé sábà olé sábà bí àti gbé ga torí pé kí ni. Tọ́nú ọba tọ́lọ̀ rọra dà sọ́dọ̀ ẹ̀ báyìí ó dẹ̀ ló dáadáa wá wàdúrún tọ́lọ́ ń dà sọ́dọ̀ ti tiẹ̀ wàdúrún tó ní wọ́rẹ́ tó ń ta wá wo ń tẹ́ni tí ò ní tú ẹ wọ́rẹ́ tó ń ta ṣé kò tó kójú tiẹ̀ ó tó kójú tiẹ̀ ó tó kí wọ́n náà rò lẹ́ẹ̀mejì ṣé kàbílẹ̀ wá sí ẹ. ẹrú ọlọ́run ọmọ ọ̀dọ́ kékeré ló dá nìkan kí mọ́ọ̀sì mọ́lẹ̀ lọ́dún náà tó kàn án. a ní a ṣì ń dáwọ jẹ̀ráàdì pé kákan jẹ̀ráàdì ó ní ìmọ̀ mẹ́mà wọ́rí ẹ máa náà sórúkọ mi o akàndédé dị pọ́n kó jẹ̀ráàdì dé ni ah ẹni kan ṣe ẹlùmí rẹ̀ ah, olówó lọ́wọ́ ni wàláì kò ní tẹ̀yìn tẹ̀yìn sọ pé olówó lọ́wọ́ nìyẹn kò owó tó wà lọ́wọ́ ò tó ti ó kàn ṣe ń tìtorí tọlọ́hun ó wá ṣe láti ìgbà náà kò wálẹ̀ ọlọ́májò wálẹ̀ láíláí. àmín. ah gbogbo tọ́lọ̀ wá fún ẹ̀yin kílẹ̀ fi ṣe a ń bèèrè lọ́wọ́ yín ni. ìyànṣá yúzi ibi kó mú wáyá síbi kọ́lé kí n ṣẹ̀dí ìdè wà máa dhalika ala Allahi bi'aziz. Allah bá ní.

olóṣe employment fáwọn èèyàn olóògbà wọn síṣẹ́ tó gbogbo kíní wọn ẹnìkan wá ṣẹ nínú àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ sùn pa ah, i'm going to sack you ìyá lè sọ pé ọ̀gá agbára yóò sack mi sà <laughs> torí pé ó sì máa ń dagbó àwọn processing kan tọ́gà yẹn kò bá ṣọ́ra àwọn ju lọ́hùn á transfer kó ń

وازرة وزر أخرى ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ṣẹ̀ ọ̀ràn ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ló máa dàrú ẹnìkan níbà rú o. kò sọ̀rọ̀ wípé ẹ̀ báyìí nìsín tó bá ti hùwà tí ò da ọmọ ẹ̀ náà jẹ́ inú ẹ̀ ọ̀rọ̀ wọn dẹ̀rẹ̀ rájẹ rárá o rárá o tẹ́dẹ̀ rúmútí kọ́lẹ̀ tún ní ìlà ìmúlẹ̀ ha. ọlọ́run kọ́ ló sọ pé òun máa bẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ látorí ìran kìíní lórí ìran kìíní kan arára ah, ọlọ́run òjò sọrú ẹ̀. tẹ́dẹ̀ rúmútí kọ́lẹ̀ tún ní ìlà ìmúlẹ̀ àlà yóò ṣe máa lómi nìbò ṣe ìwọ wà ọlọ́run ọba ní òun ò ní gbẹ̀ṣẹ̀ nìkan wò lọ́dọ̀ ẹnìkan oníkàlùkù ló máa rẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀. Kódà kó rò pé bóyá nìkan máa bẹ́ ẹgbẹ́jọ́ gbẹ́dà kí á mọ̀. Àwọn àbá náà nìkan níbẹ̀ ẹgbẹ́ ń bẹ̀ ò kódà kójá láàsúnmọ̀ ẹ̀rẹ́ nìyẹn kò níbẹ̀ rù ẹ̀ṣẹ̀. Àwọn àtúbádà lè kí á mọ̀ àwọn ìyá bẹ̀rẹ̀ sí tún wá wọ̀ tún wó sí a máa wò fẹ́tofẹ́tò a máa wò bóyá àwọn ilé rẹ̀ tó lè bá wọn gbẹ́rù ẹ̀ṣà wọn. yàwá dùn lè mú jírí mú láwùjọ ah. mẹ́rin àzàbí omi ìbẹ̀rùn bí bàmí. àwọn ọ̀nà ọ̀daràn èèyàn jọ́nà a máa pé ṣé kò ń fọmọ dì ni. ìyà yìí lágbára òun bí wọn láyé tó pọ̀ àbíkò òun fìyàwó dín ní àbíkò òun fi alájọṣepọ̀ òun láyé kọ́kọ́ òun fi dín ní báwọn yẹn ṣe máa ń wò láyé ní pé tó ṣe bá ń bá wọn kó á ní káwọn lu ọmọ àbíkáwọn lu ìyàwó àbíkáwọn àlìkẹ́mọ̀ náà lè mí àmà òrùkú bóyá kó mú nínú àwọn ọmọ àbíyàwó abálájọ́ ṣe kò ń láyé kóhùn fi díjú ẹ̀ báwọn èèyàn ṣe ń fi ọlá owó gbajúmọ̀ bọ́ ṣe fi ń ra ẹ̀wọ̀n sórí ẹlòmíì àwọn náà ṣẹ̀wọ̀n wọn ni wọ́n jẹ̀bi ikú àwọn ni wọ́n wọ̀ dáná àwọn náà wà nínú ẹ̀wọ̀n táyérò ẹ̀dẹ̀ máa Allahu akbar. Wa fasilati allati tuwihi. Ayé láti lè ṣe gbogbo ilé tẹ́ ń ṣe yẹn. Máa ń fi àbùdè jami'an thumma yunjihi. Ọlọ́run náà yà máa rúkọ bóyá gbogbo àwọn tó wà lórí ilé ayé gba àwọn tó gba tòun nínú wọn bóyá kan wá gbà wọn lẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn. Ọlọ́run wọn lè là ẹ́. Ọlọ́run ní ìyá ti dúró di ẹ̀yà làzọ́ ti dúró. Ìyá náà ná. Ìyá tó yẹ kó máa máa bó nínú gbogbo àwọn ará báyìí látòrí dẹ́sẹ̀. Ah, bí ìgbà tí wọ́n dẹ omi gbóná ọlọ́gbọ̀ tọ́sí ni lára ọlọ́májá rírò. Ọlọ́níyà yẹn ń dóde gbogbo aláìgbọ́n rẹ̀ nìkan níbẹ̀ jẹ́ ìwọ ni wàá jẹ́ nǹkan ajẹ́ mú mi sí. Omi tí wàá tún wá mú sí omi àwọnúwọ̀jẹ̀ ní bó ṣe mú ló ń jáfù ló ń jẹ́ dọ̀. Omi tí wàá omi tí wàá mú lálẹ́ kí á bó ṣe ń dá síkùn báyìí ló ń bá gbogbo àwọn ibi tí omi ti ń bá jáde lára máa bá bẹ̀ jáde sálẹ̀. Àbí ìṣẹ́ àfígbà tí àwọn ọ̀rọ̀ omi sínú ilé alàlátòkè tó dẹ̀ ń bá ìsàlẹ̀ jáde àwọn adẹ̀ máa bó gbogbo oríkèríkè ara ìyà ọlọ́má fi máṣe ìyà ń ti wá o wá pè mani adébágọ̀ wàtàwálà. Ah, ah, gbogbo ẹni tá a pè láyé ká ṣe tọ́lọ́n tẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣe iná máa wá pè ẹ́ láti kí á mọ̀ pé nígbà tó ṣe tọ́lọ́n láyé dẹ̀ wá ṣe tòun. ó wá kọ́rọ̀ jọ láyé ọ̀rọ̀ yẹn wá ń jọ ẹ lójú. ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo tó wá kójọ láyé tó wá ń jọ lójú yẹn tí wọ́n náà wá i have this i have that. Ah! ọlọ́run àjọ jẹ́ ó gbọ́ ó á pàdé lọ́la insha Allah assalamu alaikum